الحمد لله الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته lẹ́yìn ìgbà tí àfọwọ́n nítorá ti ṣe àlàyé fún wa kí n ta gbà lérò pẹ̀lú sọ̀látù jẹnáìz onáà ní ṣíṣe àdúrà fẹ́ni tó kú. ṣẹlẹ̀ ìgbà tá a fa ti ṣe àlàyé kí n ta gbà lérò pẹ̀lú sọ̀látù jẹnáìz náà ní ṣíṣe àdúrà fọ́kù wọ́n sì mú àwọn àpèjúwe apá kan nínú àwọn àdúrà tánàbí sallallahu alaihi tó máa ń ṣe fọ́kù wa lẹ́yìn wá gbà náà ó yẹ káwọn náà gbìyànjú láti rí ha apá kan nínú so that nígbà tó kù bá kú irú wa àti irú wa àti irú wa náà lájẹ kó kú ó láǹfààní àti wípé àwọn àdúrà tí ó wúlò fún yóò tẹnu wa jáde kọ́mọ̀ bàjẹ́ wípé gbogbo wa láti bẹ̀rẹ̀ wa dópin wa àwọn àdúrà tá a máa ṣe fókù kò ní nítumọ̀ kò ní sí lákọọ́lẹ̀ bí kankan eléyìí ọ̀dà tó. pàápàá jùlọ àwọn ẹni tí wọ́n ń jẹ́ aṣáájú fáwọn èèyàn nínú tó jẹ mẹ́sìn ẹni tí ó jẹ́ aṣáájú ọ̀dájú pọ̀ yẹ kó nímà nínú àwọn ọ̀mọ̀ ń òun náà ni ìmọ̀tọ́jẹ máa àdúrà tẹ́ ṣe fókù nígbà tẹ́ máa ń ṣe sọ̀lá sí òkú lára. anábìyà sallallahu alaihi wọ́n máa ń pa láṣẹ pípé nígbà tá à ń bá ń ṣe sọlátùl jẹnáìs pé nígbà tá à ń bá ń ṣe sọlátùl jẹnáìs tó kú lára kárí pé àdúrà tá à ń ṣe fókun yẹn à ń ṣe bi kulli ikhlas pẹ̀lú gbogbo àfọ̀mọ́ ká máa ṣe tọkàntọkàn nítorí pé kíni òkúta ń ṣe àdúrà fún nígbà náà ó ń bùkátà àdúrà yìí gidigidi òkúta ń ṣàdúrà fún ó ń bùkátà àdúrà yìí gidigidi tàbá wá ń ṣàdúrà yìí fún tọkàntọkàn yóò jẹ́ kí àdúrà yìí kó wúlò fún eléyìí túmọ̀ sí pé àwọn táwọn máa ń ṣe sọ̀látùl jánàíz a gbọ́dọ̀ jẹ́ni tí ó mú ọkàn wa kúrò nídìí ń tàn ṣe torí al-ikhlasu fi du'a ń ṣe ni ó wà nígbà tí èèyàn bá gbàgbé tó ń ṣe tọ́kẹ́ èèyàn bá wà nídìí tá à ń ṣe tí aláníyì amájọ ń sọ̀rọ̀ lánàá òun ló ti ṣubú ló ti kú yìí ó ti lọ kò sì sí tí ó wúlò fún má àyàfi àdúà àyàfi sàrà àfi dáadáa tó náà ti ṣe ṣáájú torí de eléyìí a gbogbo bí mo ṣe lè ṣe àdúà kó tó di kó wọn gbé òkú rẹ̀ kó ńlẹ̀ ó yẹ kí n ṣe sùn á ọlọ́run bá mi kẹ́ ọlọ́run bá mi kẹ́ ọlọ́run dákun mẹ́jẹ yọ jẹ́ ilé ajẹ́ kí èèyàn ó ṣe àdúrà fún tọkàntọkàn àmọ́ tó bá ṣe pé solatul janaza là ń ṣe ìrònú máàtì tí wọ́n gbà lálẹ́ yìí ní ń bẹ nínú ọkàn tiẹ̀ ó pé kò síbò ṣe lè ṣàdúrà fún tọkàntọkàn so eléyìí ló fà á ló fi jẹ́ pé ọ̀pọ̀ nínú wa tó ṣe pa ò ṣe sábà bíi kí àwọn òkú orí kẹ̀ nítorí pọ́kàn ò sí ń di ntànṣe. kódà ń bẹ nínú àwọn ntànjọ ń jẹ́ mùsùlùmí yìí tó ṣe pé kàn máa rí péjọ kan wà rí láyé tó ń ti kópa nínú sọ̀látùl jánásà kàn máa rí pọ́jọ́ kan ti bọ́ọ̀n láyé rí tó ń fi kópa nínú sọ̀látùl jánásà tó wá ké bẹ́ẹ̀ náà níwá náà rí ajẹ́pọ̀rọ̀ rẹ̀ ọ̀dà o nítorí pé ká gbìyànjú láti ṣe bẹ́ẹ̀ fardun ala sabil al-kifaya ọ̀ràn yẹn nílé ìtòsí pé táwọn kan bá ti ṣe jíjẹ́ ọ̀ràn yẹn rẹ̀ ti kúrò lórí àwọn èèyàn yòókù ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ nítorí ẹ̀kẹ́ mi ò sojú kòkòrò láti rí pé mo ṣe kí wọn sojú kòkòrò anabi wa muhammad sallallahu alayhi wa sallam ó ní ẹ̀san ńlá kan tó lọ́wọ́ bọ́ san oúnjẹ qirat qirat yẹn àdéhìí tún ṣàlàyé pọ́dà gẹ́gẹ́ bí jabalu uhud pọ́dà gẹ́gẹ́ bí àpáta uhud torí ẹ̀ kásádùá fún tọkàntọkàn wa kana yukabbiru arba'a takbirat anabi wa sallallahu alayhi wa sallam tí ó bá sì ṣe sọ̀láàtì sókù lára ó máa ń ṣe allahu akbar mẹ́rin kẹ́rù sí wá nínú hadith abu huraira radiyallahu anhu nínú bukhari àti muslim ọlànàbí túfọ̀ anajashi fáwọn sàábé ọbalẹ̀ habasha ipò sàláìsì àwọn sàábé wa tó sáfù anabi wa síwájú wọn ṣe sọláàtì ránṣẹ́ sí lára ó wá sí allahu akbar mẹ́rin ó ṣe sọláàtì jẹnáza ránṣẹ́ sí lára ó ṣe allahu akbar mẹ́rin eléyìí túmọ̀ sí wípé Allahu akbar tí a máa ṣe sókù lára ó jẹ́ mẹ́rin kò sì gbọ́dọ̀ dín sí mẹ́rin ẹnu àwọn olùmọ̀síkù pátápátá lórí pé kò gbọ́dọ̀ dín sí mẹ́rin tó bá dín sí mẹ́rin sọ́láàtù yẹn ṣe sọ́láàtù ó jẹ́ Allahu akbar mẹ́rin tọ́ ó sì wá látọ̀dọ̀ ipò ṣe sọ̀láàtù sókù lára rí ó ṣe allahu akbar márùn ó ṣe allahu akbar márùn àwọn sábẹ́ sì túmọ̀ rẹ̀ ìpè sẹ́ẹ̀ mà ní pípé ẹni tá a ṣe sọ̀láàtù sí lára tá a ṣe allahu akbar márùn ẹ̀ sí lára sẹ́ẹ̀ mọ̀ pé bàdìrí yá ni ẹnìkan nínú àwọn tó kópa nínú ogun Badr so sílẹ̀ wàá túmọ̀ sí pé gbogbo ẹni tó bá ti wá jọ̀kan nínú ẹni tó kópa nínú ogun Badr tó bá kú. Allahu akbar anụmanụ láti sùn lára kò túmọ̀ o kò túmọ̀ síbẹ̀ anabi ànábi sallallahu alaihi wasallam ń ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yẹn ṣùgbọ́n ju wọ́pọ̀ jù kọjá pé Allahu wa lára Tọ. tó bá ṣe márùn kọ́ kò sí torí ẹ̀ ní Ibn sọ pé lẹ́yìn wọ́n máa ń ṣe Allahu Akbar mẹ́rin sókù lára wọ́n á sì máa ṣe márùn wọ́n á sì máa ṣe mẹ́fà gẹ́gẹ́ bí ẹgbàá wa rú rẹ̀ ti ṣe wáyé nínú as-Sunan al-Kubra ti al al-Bayhaqi látọ̀dọ̀ Ali ibn Abi Talib radiyallahu anhu kó ń ṣe bẹ́ẹ̀ ó ṣe bẹ́ẹ̀ rí sókù lára sokasi Allahu Akbar márùn àbí mẹ́fà kò sí wàhálà anabi wa sallallahu alayhi wa sallam. وسي الله أكبر سيو كوزيت أما أرقم لارا الله أكبر ما لا نبي سيسي لارا ب لا أنا بمن سي سبه زيد ابن أرقم وهم سي صلاة سوك لارا وسي الله أكبر ما ولا نبي صلى الله عليه وسلم سي سبه وسي الله أكبر ما ولا نبي صلى الله عليه وسلم سي سبه kí ni al-atharu al-fiqhi al-mutarattibu ala hadhihi at-takbirat orí pàwọ́ la lè rí fún fiqh lára àwọn Allahu akbar wọ̀nyí. apá kan nínú àwọn fuqaha wọ́n sọ pé nígbà tí ẹni tá à ń ṣe salatul janaza lẹ́yìn rẹ̀ tó bá ti lè ṣe Allahu akbar mẹ́rin àtẹ̀lé títí dórí mẹ́rin tó bá ti lè ṣe márùn mẹ́fà méje tó bá sá tutù mẹ́rin lọ àní tẹ̀lé ma o wọ́n láàní tẹ̀lé ma nígbà tó bá sálámà àwọn náà sálámà a sì rí nínú fuqaha ẹni tó sọ pé tó bá tutù mẹ́rin lọ àní tẹ̀lé tó bá tutù mẹ́rin lọ àní tẹ̀lé kọ́dà gan àwọn ti sálámà kó tó di pé ọ sálámà wọ́n á ti kọjá mẹ́rin báyà sálámà lápò mbẹ́ẹ́. wọ́n ní da'ahu wa bid'atahu wọ́n ní kọ́ pátì pẹ̀lú àdádálẹ̀ rẹ̀ as-sahih ètò ọ̀dọ́gba ni pé Allahu akbar ẹlẹ́karùn yẹn ẹlẹ́kẹfà yẹn kì í sàdádálẹ̀ nítorí pé wọ́n nínú sahihu al-imam ibn Khuzaima rahimahullahu ta'ala wa nabi sallallahu alayhi wa sallam ó sì Hamza lára ó sì sọ o sì allahu akbar mẹ́sàn ẹgbà wáyé ibn khuzaima ó gbé jáde nínú sahihi rẹ̀ lórí pé ẹgbà wa tó fẹsẹ̀ rìn lẹ́nu bẹ́ẹ̀ ni apá kan nínú àwọn olùmọ̀ lọ fẹsẹ̀ rìn lẹ́nu tó ń ti kó aṣọ pé gbogbo àwọn tó pa sógun badr àsógun uhud anabi sallallahu ni kí wọ́n sin wọ́n sí uhud yẹn wọ́n máa kó wọn bọ̀ wá sí rárá wọ́n sin wọ́n tẹ̀jẹ̀tẹ̀jẹ̀ ni tibata tìbàtà wọ́n si ṣe sọ láti sùn àlà. báwo wá aládé ti ṣe wá Ànábì sallallahu alaihi wasallam ṣe Allahu akbar sọ́kàn nínú wọn lẹ́ẹ̀mẹ̀sán Allahu akbar tó sì ṣe sí lára lẹ́ẹ̀mẹ̀sán yìí báyìí ẹ̀tún wá sọ yìí pé sọláàt lànàbì sallallahu alaihi wasallam ń ṣe sí lára bẹ́ẹ̀ ó sì ṣe mẹ́sàn-án. sọ eléyìí ó ajẹ́ ipe sọ̀láàtì tá ànábì sallallahu alaihi wasallam ṣe sí lára yẹn apá kan nínú àwọn olùmọ̀ wọn ní túmọ̀ rẹ̀ òun náà ní wípé ànábì ṣe sọ̀láàtì sóun nìkan lára kò ṣe sọ̀láàtì sẹ́lómi lára ó ṣe sọ̀láàtì sí Hamza lára kò ṣe sọ̀láàtì sí ẹlòmí lára. ìwọ ẹ̀wùtọ́ wọ yẹn ẹ̀wùtọ́ wọ yẹn kì í ṣe ẹ̀wùtọ́ da tó gbé ọmọ síláṣí o ìwọ. Jesus alpha omega kí ló ń gbé bọ̀ wá sínú mọ́ṣáláṣí. ẹ máa kíyè sára kẹsì máa wẹ̀wù tẹ̀ ń wọ̀ wọ́n máa mùsùlùmí ní ọlọ́sàlù aládàáda wọn á wẹ̀wù kẹwù sọ́dà báwọn tó bá fi ṣe sọ láti kò lè gbà kọ́ lọ bọ́ nílé kọ́ lọ wẹ̀wù tó ti mùsùlùmí. tọ́ Ali ibn Abi Talib radiyallahu anhu ó ṣe sọláàt sí sahel ọmọ hanif lára ó wá sí allahu akbar mẹ́fà tó bẹ́ẹ̀ ni wa kana yukabbiru ala ahli badrin sitta wọ́n ní bẹ́ẹ̀ ni ali máa ń ṣe tó bá fẹ́ ṣe sọláàt sẹ́ni tó jagun badar yóò ṣe allahu akbar mẹ́fà sí lára tí ì sọ̀kan náà ara badr yóò ṣe allahu akbar márùn sí lára tó bá jẹ́ pé àwọn èèyàn míì ní tó yẹ pé tọ́ yóò ṣe Allahu Akbar mẹ́rin sáwọn lára mẹ́fà sẹ́ni tó jagun Badar márùn fún sàábé mi ẹni tí èsì sàábé ńkọ́ mẹ́rin wọ́n níbẹ̀ ni Ali máa ń ṣe Al-Imam Ad-Daraqutni olóògbéjáde nínú tírà rẹ̀ gbogbo eléyìí ìtọ́jà jù ní pé kò gbọ́dọ̀ dín sí mélòó kò gbọ́dọ̀ dín sí mẹ́rin tó bá lé sí mẹ́rin ńkọ́ kọ̀tọ́ káfí ìmáàmù sílẹ̀ lópin ìgbà tí ọba ti tayọ lópin ìgbà tí ó bá ti tayọ mẹsàn tí ìmáàmù bá ṣe Allahu akbar márùn tó bá ṣe Allahu akbar ẹlẹ́kẹfà tó bá ṣe ẹlẹ́keje tó bá ṣe ẹlẹ́kẹjọ kí la máa wí. láti mọ̀ náà ṣe Allahu akbar alákọ̀ọ́kọ́ tó yàtọ̀ sí kíké fatia insha allah ń bẹ lọ́n kí sọlá tìyàn gbà gẹ́gẹ́ bí ó ti ṣe wáyé wípé hadith abdullahi bin abbas radiyallahu anhuma tó ṣe sọlátul janaza tó sì fatia ń bẹ tó gbóhùn sókè tọ́wá ẹ pé báyà mo ṣe nǹkan kan o tó mo ṣe bẹ́ẹ̀ lita'lamu annaha sunna lita'lamu annaha mo ṣe bẹ́ẹ̀. kẹ́lẹ́ bá a mọ̀ pé súnà ní ká ké suratul fatiha nínú solatul janaza. tó apá kan náà olùmọ̀ islam sọ pé ìgbà tó ti pé súnà yẹn ó túmọ̀ sí pé qira'atul fatiha ti fi solatul janaza ti laysat wajiba. káké fatiha ní solatu tá à ń ṣe sókù lára kì í ṣe wajiba kì í sọ̀ràn yẹn tí o bá sì ti jọ́ràn yẹn ńkọ́ ajẹ́pẹ́tà bá ṣe solatu yẹn láì jẹ́ pé akí fatiha solatu yẹn lálàáfíà bí ọ̀làláfíà ọ̀làláfíà torí ẹ̀ ò lè o lè kọ̀ndẹ́mù àwọn fuqaha àbí malikiya àbí hanafiya tí wọ́n sọ pé ní kí fatia níbẹ̀ yẹn tí wọ́n sọ pé wí gbólóhùn fífẹ̀yìn sọ́lọ̀ ni ṣùgbọ́n wala shak tó bá kí fatia ń bẹ̀ ó dáa jù nítorí pé sunna anabi muhammad sallallahu alayhi wa sallam kọ̀tọ́kọ̀ yẹ kọjá pa wà láàmà fọ ara wà láàmà fi pàtì láàmà yẹ sí. ẹlẹ́ẹ̀kejì àti mọ̀páṣí as-salatu al-ibrahimiyya báwa ni tí gbàtà ti sọ pé ó ké fatiha ní Allahu akbar alákọ̀ọ́kọ́ tó bá sì ké fatiha tó wí gbólóyìn rántí ọlọ́run la kò sí tó burú mbẹ. but ní ẹlẹ́kejì asopókè ó sì as-salatu al-ibrahimiyya sọ́wọ́n atọ́kọ́ máa ṣe salatu al-fati àbí kọ́ máa ṣe salatu tunjina rárá o as-salatu al síbí wọn náà máa pè nínú salatu salatu wò làá máa ń ṣe gẹ́gẹ́ bí ìgbà tó bá fẹ́ ṣe at-tashahhud tó kángun sí at-taslim as-salatu al-ibrahimiyya ló ṣe tó eléyìí wọn máa fi hàn irú àwọn sọ̀láàtù tẹ̀ ń kó káyẹn pípé wọn yìí ṣe sọ̀láàtù tó lè gbé ọnu sọ̀láàtù gẹ́gẹ́ bí ẹni tó yẹ pé kò ké nínú sọ̀láàtù tó bá ń ṣe Allahumma salli ala Muhammad al-Fatihi lima ughliqa pé kí ni sọ̀láàtù yẹn lè jẹ́ sọ̀láàtù ó ń tanra rẹ̀ jẹ ni rọ́lásán tó eléyìí jẹ́ bó ṣe jẹ́ mẹ́rin. so àwọn àwọn èèyàn muhaz àwọn ọmọ ikú rẹ̀ àwọn alẹ́gbẹ́ rẹ̀ táwọn bá ṣe allah akpọr sókù lára márùn ni wọ́n máa ń ṣe Alqama ó ní mọ́sán fún Abdullahi bin Mas'ud pé inna nasan min ashabi Mu'adh qadimu min ash-Sham fakabbaru ala al-mayyit lahum khamsa. àwọn kan nínú àwọn èèyàn Mu'adh ibn Jabal wọ́n dé láti Sham òkú kan wá kú fún wọn wọ́n sì Allahu akbar márùn sí lára qala Abdullah ibn Mas'ud wa sọ pé laysa 'ala al-mayyit fi at-takbir waqtun kò sí iye nǹkan kan fún ya Allahu akbar tá a lè ṣe sókù lára kò só nǹkan fún ya Allahu akbar tá lè ṣe sókù lára eléyìí tún jẹ́ àgbọ̀yé tani àgbọ̀yé ibn Mas'ud kẹbìr máa kẹbìrì imam iye tí imam bá ti ṣe ni kí wọn náà ṣe báyìí náà sọ̀rọ̀ fẹ́ imam sọ̀rọ̀ tí imam bá ló tó àjẹkó tó náà rárá ọ̀tá máa fi ilẹ̀ bá ná nǹkan ó tún di nǹkan mi kó tún di nǹkan mi agbọ́dọ̀ agbọ́dọ̀ dúró sórí iye nọ́mbà tí anabi sallallahu alaihi wasallam dúró sórí ẹ̀ pé kọ́tayọ mẹ́sàn-án sílẹ̀ yìí wá dà gẹ́gẹ́ bí àwọn kankan nù ṣẹ̀ríà tó ṣe pé wọ́n á ní kó o ṣe ń yẹ báyìí tí ẹyin ọba tó ẹ tún fi kún ṣùgbọ́n kí ẹ sáré pẹ́ ń dúró lórí wítìr mẹ́nistẹ́tì mọ́rọ́ pẹ̀lú yóòtìr ẹni tó bá ń fòkúta tó bá sì ń nu ẹ̀gbin tó wà lára rẹ̀ kọ́ máa lo yonka tí ò ní ṣe pín fún méjì kọ́ máa lo yonka tí ò ní ṣe pín fún méjì òkúta mẹ́ta tí mẹ́ta ọba tó á pé òkúta márùn tí márùn ọba tó a pé òkúta méje tí méje ọba tó a pé òkúta mẹ́sàn-án fẹ́ràn káṣí ju ti fẹ́ wọ ìgbẹ́ tí wọn náà yá nù torí pé wọn ti ń di pé àwọn òkúta ti ń kọjá àbí kíáfù. so bákan náà nínú òfin ṣẹ̀ríà anábì sallallahu alaihi wa sallam ọ sọ pé ẹ òkú lẹ́ẹ̀mẹ́ta tàbí lẹ́ẹ̀márùn tàbí ẹ̀ẹ̀méje tàbí jù bẹ́ẹ̀ lọ tẹ́ bá rí i pé bùkátà ń bẹ fún kẹwẹ́ jù bẹ́ẹ̀ lọ tàbí jù bẹ́ẹ̀ lọ tẹ́ bá rí i pé bùkátà ń bẹ fún kẹwẹ́ jù bẹ́ẹ̀ lọ jẹ́tẹ́lẹ̀ ìbáyé wa ẹ kíyèsí ẹ wẹ̀ lẹ́ẹ̀mẹ́ta tàbí ẹ̀ márùn tàbí ẹ̀ méje ìgbà tó wá sọ pé tàbí jù bẹ́ẹ̀ lọ kí ni jù bẹ́ẹ̀ lọ wọ́n jẹ́ ẹ̀mẹ́sàn torí pé ó sọ pé ẹ̀mẹ́ta kò sì sọ pé ẹ̀mẹ́rin kò sọ pé tàbí ẹ̀mẹ́rin kàkà bẹ́ẹ̀ ń ṣe lọ́lọ́ sí ẹ̀ẹ̀márùn ó tún wá sọ pé lẹ́yìn ẹ̀ẹ̀márùn kò sọ pé tàbí ẹ̀ẹ̀mẹ́fà ṣùgbọ́n ń ṣe lọ́lọ́ sí ẹ̀ẹ̀méje ìgbà tí wọ́n ń sọ fún wa pé àbí jù bẹ́ẹ̀ lọ tẹ́ ẹ bá rí i pé bùkátà ń bẹ fún kẹwẹ́ jù bẹ́ẹ̀ lọ so ajẹ́ pé jù bẹ́ẹ̀ lọ náà yọ jẹun kà tí ò kìí ṣe bẹ́ẹ̀ ni Allahu Akbar tá à lára sẹ́ẹ̀ máa kìí ṣe bẹ́ẹ̀ ni Allahu Akbar ti yé tó bá yé àwọn afẹ́ gbọ́ kan pẹ́ mẹ́fà ọ̀kan hmm. sọ pé márùn ọlọ́run ní abéèrè ńgbà náà wà ń kọ ńgbà tó jẹ́ sọ láti kọ́ ọ Yusuf ńgbà náà ń kọ ńgbà náà ń kọ ntáwọn náà ń sọ náà náà kò wá ipa lè ṣe jù bẹ́ẹ̀ lọ mẹ́sàn-án wa ń kọ́ a lè ṣe jù mẹ́sàn-án lọ ṣùgbọ́n a lè ṣe jù márùn-ún lọ a lè ṣe jù mẹ́sàn lọ a lè ṣe jù mẹ́rin lọ òkè á ní mú jáde náà. ọ̀pọ̀lọpọ̀ ni. rárá ẹ mọ̀ pé níta ń pè ní síkì òyìn kéèkàn sí ká máa sọ. ká máa ronú níta ń pè ní síkì òyìn torí pé wọ́n ní àgbọ́yé ìjìnlẹ̀. ìdí ni wípé ẹ̀yin ò ró dáadáa nìyí. èwo ló kéré jù nù tí wọ́n ní ká ṣe tí mẹ́rin wá ṣe pín fún méjì tó ṣe pin àbí ó ṣe pín ọ̀rọ̀ kò lè ṣe pín ọ̀sẹ̀lẹ̀ má torí pé ètò kéré jù gan ni a pé kò lè ṣe rárá nínú tètè wá pé àwọn wí ni tí tún wá sọ tọ́tún wá sọ yìí pé méje tán kó tó wá di kí wọ́n sọ yìí pé mẹ́sàn-án àbá máa pé yẹ́s gbogbo nọ́mbà tí wọ́n mú etí òde ṣe pín fún méjì ṣùgbọ́n ọ̀rọ̀ tí ò rí bẹ́ẹ̀ ọ̀rọ̀ tiẹ̀ kò rí bẹ́ẹ̀ kí lè rò pọ̀fà. kí lè rò pọ̀fà tó fi jẹ́ pé ọ̀rọ̀ tiẹ̀ ń ò mú pé òun móríṣi irú nọ́mbà kan náà lè má rí. ṣàlàyé ẹ̀ rẹ̀ wá lọ́sẹ̀ tó ń bọ̀ ni. ìyẹn ni pé kí lẹ rò pọ̀ fà ìdáhùn rẹ̀ à ń retí ẹ̀ àbí ẹ ti mọ̀ ọ́ náà. náà ẹnìkan ti ń dáhùn. báyà tí ìdọ̀tí pọ̀ lára òkú ni a máa ṣe Allahu ṣé ṣé Allahu Akbar yẹn ń gbọ́n dọ̀tí nù torí tó bá yẹ pé gbọ́n nù ó yẹ kó lè gbọ̀n yànù a máa ṣe títí dájú pé yóò ní jẹlé yìí má. náà torí àkàn kí ni zẹ́nà. Mhm, ẹlẹ́karùn-ún wa ń kọ́ sẹ́yìn ká lè ṣe márùn-ún kí láwì lẹ́yìn ẹlẹ́karùn-ún kí láwì lẹ́yìn ẹlẹ́kẹfà sẹ́yìn ká ti béèrè lẹ́yìn náà tẹ́ẹ̀ tí ì dáhùn. pétí ìmáàmù bá wá ṣe ju mẹ́rin lọ lẹ́yìn ẹlẹ́kẹrin kan kí lẹ́rù sísálámà náà ni ok tí ìmáàmù bá ṣe elekere ún ajẹ́pẹ́ lẹ́ẹ̀kẹrin kí lásọ àdúrà báwò pé kíni ọkàn dákẹ́ ni Allahu akbar tó bá tún wẹ́ lẹ́ẹ̀karùn-ún Allahu akbar ẹlẹ́kẹfà Allahu akbar àníwí kankan. lẹ́yìn ẹlẹ́kẹta kò sí àwọn náà kàn máa ṣe allahu akbar gẹ́gẹ́ bí o ti ṣe ń ṣe allahu akbar tẹ́lẹ̀ ìjẹba àwọn. tọ́ àwọn olùmọ̀kan gẹ́gẹ́ bí àwọn mazahibul arba'a àwọn sọ pé ẹnu ti padà kó ipa gbọ́dọ̀ lọ sọ pé allahu akbar bí raka Allahu akbar kọ̀ọ̀kan ọ̀dàbí rákà kọ̀ọ̀kan nù sọ̀látù zuhur sọ̀látù asur wà sọ̀látù ìṣà sọ́jọ́ra wọn. Naam. Ẹ̀rù. Allahu alam. Àwọn sọ pé wọ́n jọra wọn lọ́fàá tó ti jẹ́ pé kò gbọdọ̀ ju mẹ́rin lọ. Ala ayyati hal. Á sì Allahu akbar mẹ́rin yẹn. sábà ṣe jù bẹ́ẹ̀ lọ ìyẹn ni pé àwọn nǹkan púpọ̀ ń bẹ tó ṣe pé tèmi ọba mọ̀ nípa rẹ̀ kò yẹ kí n tètè máa dájọ́ pé bídíà ni tí wọn náà bá mọ̀ nípa rẹ̀ kò yẹ kó tètè máa dájọ́ pé bídíà ni torí pé tí wọn bá ti táwọn ọba ti mà tí wọn bá ṣe rí wájú wa sẹ́wọ̀n kí wọ́n bá ti ṣe wájú yẹn máa pé kí ni àbá sọ ẹ́ ti máa pé tí kálukú mà lẹ́gbẹ̀ẹ́ tí wọ́n mà ó kéré kí wọ́n mọ̀ máa dájọ́ torí kéèyàn ọmọ bá pẹ́ lórí àbámà sọ ẹni tí máa máa fara balẹ̀ ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni wọ́n sọ téèyàn fẹ́ takò àmọ́ téèyàn bá ṣe sùúrù èèyàn padà rí i pé á yọ mi tí mo bá lọ sọ̀rọ̀ pínrín ni àbùkù ọ̀bá pọ̀ sọ nítorí di eléyìí ló ṣe jẹ́ pé ìwọ́sẹ̀ sọ láti lẹ́yìn kan ọ̀hádìí keje lọ́wọ́ nírú èwo tún lè léyìí o ma sami'na bihadha fi aba'ina al-awwalina bá àgbọ̀rọ̀ eléyìí lọ́dọ̀ àwọn bàbá wa àkọ́kọ́ wọn á ní ìrọ̀ àgbọ̀ lọ́dọ̀ bàbá kò túmọ̀ sí pé kò sí mẹ́sàn-án àwa láàmú àbí òye wa. Hmm. tọ́ ilé ìjọba ọ̀rọ̀ ọ̀rọ̀ tó dáa púpọ̀ ni pípé. ẹ sáàmà sí Allahu Akbar nsọ bí ìmáàmù bá ti ṣe ṣe kò ló ń kà ṣùgbọ́n ẹ̀rí tó wá dáa ju ọ̀rọ̀ rẹ̀ lọ ẹ̀rí tó wá ọ́ dáa ju ọ̀rọ̀ rẹ̀ lọ pàànàbí sallallahu alaihi wasallam kò ṣe ju mẹ́sàn lọ níṣìṣe níṣe náà ló sì yẹ káwa náà ká ṣe kí ni ká dáa dúró lórí mẹ́sàn ẹnìkan á ní ọ̀dà ara contradiction ń pẹ́ ní ìsìn ẹ sọ pé ká má ṣe ju níta nàbì sallallahu alaihi wasallam ṣe lọ kí ló dé tẹ ẹ sọ bẹ́ẹ̀ níbi qiyamul layl níbi qiyamul layl torí pé ànàbì sallallahu alaihi wasallam kìí ṣe ju raka mọ́kànlá lọ àbí raka mẹ́tàlá ẹnìkan sì béèrè rí ẹ sọ pé kọ́ máa ṣe lọ kò sóńkà àmọ́ bá lè ṣe iye tá ànàbì sallallahu alaihi wasallam máa ń táwọn kọ́ lọ́lá jù kò túmọ̀ sí pé omi ọ̀dà tó máa ń ṣe rákà méjì tó ń sálámà tó ń ṣe méjì tó ń sálámà tó ń ṣe méjì tó ń sálámà so iye tọ́lọ̀ máa ní kò lè ṣe. kí ló dé tẹ̀ sọ níbi kìyàmù lẹ́yìn náà pé kò gbọ́dọ̀ ṣe ju iye tá ànàbì sallallahu alaihi wasallam ṣe lọ tó wá jẹ́ pé bí Allahu akbar sókù lára ẹni kò gbọ́dọ̀ ṣe ju iye tá ànàbì ṣe lọ sẹ́fẹ̀yìn náà yorùbá yẹn jọra àárí àárí èwo ni tọ́ ẹni tó bá rí kọ́ sàlàyé wò. bẹ́ẹ̀s torí ẹ̀rí tó wá nípa ti sọ láti tòru yẹn yàtọ̀ sísẹ́ ànábì sallallahu ọ̀rọ̀ wá ọ̀rọ̀ tó wá wá yẹn sọ pé sọ̀látù téèyàn ọba ṣe rákà méjì méjì ni rákà méjì méjì ni tọ́ba ti ṣe méjì ọ̀sálámà tọ́ba ti ṣe méjì ọ̀sálámà tọ́ba ti ṣe méjì ọ̀sálámà tọ́ǹba wa ọmọ yìí ọmọ ọlọ́wọ́ kan yọ jẹ́ wítìrì gbogbo ń tó ti ṣe ṣàkíyèsí yóò jẹ́ wítìrì gbogbo ń tó ti ṣe ó túmọ̀ sí gbogbo ń ti ṣe yẹn kò ṣe kí ni kò ló ń sì tó bá wá tí iṣẹ́ bá wá tí àtakò bá wá láàrin ọ̀rọ̀ àti iṣẹ́ ọ̀rọ̀ yẹn láfúnlọ́lá lórí iṣẹ́ tóró ṣeéṣe kọjá pé iṣẹ́ yẹn min khususiyyati nabi sallallahu alaihi wasallam ó ń bẹnu tọ́jú àdáyẹn rí fànàbí nìkan ni yàtọ̀ sáwọn àlùmà nítorí pé ya'tari al-af'ali ya'tari al la ya'tari al níta lè rò sísẹ́ a lè rò sí ọ̀rọ̀ torí táwọn ẹbí bá sọ̀rọ̀ gbogbo ani ń bá wí ṣùgbọ́n tó bá ṣiṣẹ́ ó ṣeéṣe kíṣẹ́ yẹn kó jẹ́sẹ̀ tiẹ̀ nìkan tó bá ṣiṣẹ́ ó ṣeéṣe kíṣẹ́ yẹn kó jẹ́sẹ̀ tiẹ̀ nìkan mo rò pé yé wa a sì wá rí pàánà bí sọ Allahu Akbar mẹ́sàn-án sókù lára ká tún wá rí nínú àdéhùn mi pé tó tó bá ń ṣe sọ̀látùl jánásà sókù lára o. ọkàn máa ṣe allah akparun so ni tọ́ba tí wàá rí kó tú ọ tọ́ba sálámà sọ so ìyàtọ̀ tó wà láàrin méjèèjì nìyẹn. sanabi sallallahu alaihi wasallam bá wa ṣe solatul janaza débi tó ti sálámà ìlànà rẹ̀ ní eyo ka. ṣe sálámà ẹ̀yọ̀kan ó máa ń sálámà sókù lára eléyìí jẹ́ ìgbà wa kan tó wá látọ̀dọ̀ àwọn sàábí tó pọ̀ pé sálámà kan lànàbì máa ń ṣe sókù lára ẹgbà wa mi tún wá wá látọ̀dọ̀ anabi sallallahu alaihi wasallam tó ṣe pé náà sàábí tó tún pé eléyìí wá ni àti rí abdullahi bin mas'ud radiyallahu anhu ọlá anabi máa ń ṣe sálámà méjì ọlá anabi máa ń ṣe sálámà méjì sókù lára ǹjẹ́ tó bá jẹ́ bẹ́ẹ̀ gbogbo ẹgbà wa méjèèjì ló sì fẹsẹ̀ rìn lẹ̀ àti tó ní máa ṣe sálámà kan àti tó ní máa ṣe sálámà méjì gbogbo méjèèjì ló fẹsẹ̀ rinlẹ̀ tẹ́bá lọ sínú al-mustadrak ti imaamu al-hakim rahimahullah a rí ipò kó orúkọ àwọn sàábé gbogbo tí wọ́n gba sálámà kan wá ó kojọ wọ́n pọ̀ gan ṣé n bá ṣe wọ́n jẹ́ bíi eighteen àbí wọ́n ju bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ náà làwọn tí wọ́n gba sálámà méjì wá àwọn náà pọ̀ ó tún dá pọ̀ kálukú wọn náà bẹ́ẹ̀ ẹgbàá wọn kálukú wọn sì ṣẹ̀ṣẹ̀ rinlẹ̀ àǹfààní tó wà nù eléyìí ni pé tá a máa ń ṣe sọláàtúl janaza tó bá ti asalaamu alaykum wa rahmatulah ó ti tó tó bá ti ṣe asalaamu alaykum wa rahmatulah wa barakatu òun náà tó àbí asalaamu alaykum wa rahmatulah asalaamu alaykum wa rahmatulah òun náà tó dáa sálámà kan láṣẹ ní ọ̀dà sálámà méjì láṣẹ ní ọ̀dà gbogbo ìta bá ṣe nu méjèèjì kò sí ètò burú níbi sọ̀láàtún jẹ́nàza kí ló dé tí wọ́n fi yá àwọn sọ̀láàtì yòókù ọ̀tọ̀ sọ̀láàtún jẹ́nàza nípa tẹ̀sílẹ̀m ọ̀tọ̀ ẹ̀gbà wa tó mú sálámà kan wá nínú sọ̀láàtún jẹ́nàza òun lèyí tó pọ̀ jù nínú àwọn olùmọ̀ ẹ̀sìn Islam farama wọ́n ní tí a bá parí sọ̀láàtún jẹ́nàza sálámà kan péré láti àwọn yìí kan náà wọ́n sọ pé sọ̀láàtì yòókù ńkọ́ sọ́láwọn méjì la máa ṣe. mo rò pé ẹ̀rí ẹ̀rí ní islam ń bá yí kìí ṣe fẹ́nu. ẹni tó sọ pé sálámà kan láṣẹ ń bì òun náà ló sọ pé sálámà méjì la máa nínú sọ̀láàtì mi lè má dá. wọ́n ní tó fà á ni wípé ẹ̀rí tó mú sálámà kan wá nínú àwọn sọ̀làwátù yòókù tí èsì sọ̀làtù jẹ̀náza mutanazaun fi sàhàtẹ̀ ìyapa wà lórí pé sọfẹsẹ̀ rìn lẹ̀ àbí ọ̀fẹsẹ̀ rìn lẹ̀ ètò pọ̀jù nínú àwọn olùmọ́ọ́nì kọ̀fẹsẹ̀ rìn lẹ̀ sálámà kan yẹn nínú sọ̀láàtì tí èsì sọ̀láàtì jànáza wọ́n ní kọ̀fẹsẹ̀ rìn lẹ̀ ètò pọ̀jù nínú àwọn olùmọ̀ ló sọ bẹ́ẹ̀ àwọn kan nínú wọn ló fẹsẹ̀ rìn lẹ̀ tá a bá gbà kọ́ fẹsẹ̀ rìn lẹ̀ kò tún wá lóòrìn tó sálámà méjì nítorí pé nínú òfin ṣẹ̀ríà ẹ̀sìn Islam tí nǹkan tí nǹkan bá gbọ́nà méjì wá pé ní ká máa gbà sí ọ̀kan nínú méjèèjì ọwọ́ pọ̀ ní ju ọ̀kan lọ èyí tó pọ̀ ní gbólóhùn kọ́ òní ọ̀lọ́lá ju ọ̀pọ̀ tó òní òní ládàá jùlọ èyí tó gba ládàá púpọ̀ jù sẹ́ni ó mú ni àbí tó gba ládàá díẹ̀ pé ti tó mi rárá o ni mò ń ni eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mbẹ́ torí ẹ̀ ló ti jẹ́ pọ̀rọ̀ sálámà kẹlẹ́ tẹ́sí jáde olóòrìn rárá bí ti wùlé òkèrè mọ́. tá a bá kàn gbá wọlé àgbá wọlé lórí pé ó fi dípọ̀ parí sọ́láàt àmọ́ kò dàbí kò dàbí ẹni tó sọ pé ó ṣe sálámà méjì tọ́wọ́ ahùn rí máa tán tanra rẹ jẹ tó tún pagídí hárí ẹnìkan ṣe sọ́láàt lẹ́yìn rẹ ó ti assalamu alaikum warahmatullahi ó tún wá mú wa lójú. àbẹ́rẹ́ rí nǹkan mẹ́wọ́n lẹ́yìn náà màlìkí àti wọn sọ fún ẹ wọ́n ti sọ fìtì rẹ̀ wọ́n ní òní sọ pé assalamu alaikum warahmatullahi asalaamu alaykum pé kíni torí wọn sọ pé tó bá sọ pé wa rahmatullah wọn ní khilaful awla o ti ṣàfikún tó yẹ kó pati a ká pati báwo hadith abdullahi bin mas'ud nínú sunan nasa'i wala nabi sallallahu alayhi wa sallam ní ìgbà tí islam kọ́kọ́ bẹ̀rẹ̀ tá a máa ń ṣe sọ láti lẹ́yìn rẹ̀ tá a bá ti bá sọ láti débi ká sálámà. Ama sọ pé ala Allahi min ibadihi ọ̀là Ola máa bọ́lọ̀ látọ̀dọ̀ àwọn ẹrú ẹ ẹ́ anábìlẹ̀ gbọ́dọ̀ tún sọ fa inna Allaha hu wa torí pé ọba gan lọ bọ́ ọ̀là yìí sálámà pé ala Allah nítorí ẹ̀ tó lọ́n gbá nàbí lọ sí fẹ́ kí sàlámù ọlọ́run wa sọ sáà nàbí sallallahu alaihi wasallam lọ́kàn kan máa sọ pé at-tahiyyatu lillah was-salawatu wat-tayyibat mo rò pé yẹ wàá bi tata ayé àti wánu o at-tahiyyatu lillah gbogbo kíkí tọ́gàjù tọ́lọ́wọ́n bá ní. was-salawatu gbogbo sọlẹ́t wat-tayyibat gbogbo dáadáa lillah tọ́lọ́wọ́n bá ní. tẹ̀wọ́n gbà tí anabi sọ bẹ́ẹ̀ tán ọlọ́wọ́n ni káwọn mọ̀lẹ́kọ̀ dá lóhùn wọ́n dá lóhùn pé assalamu alayka ayyuhan wa rahmatulahi wa barakatu ó túmọ̀ sí káwọn sọ dáwọ́ àmọ̀ sọ nabi anabi kú sallallahu ọlọ́run àníkà àmàlẹ́kọ̀ dáhùn wá dáhùn pé asalaamu alayka ayuhan nabiyyu wa rahmatulahi wa barakatu. so xikayatu qawli yẹn laazima ìdí nu tó fi jẹ́ pé táwọn nàbí gàmà ń sàtáyà kí ni máa ń sọ asalaamu alayka ayuhan nabiyyu wọn náà ni o yóò tún máa sọ kọ́lọ́ ọlọ́run kọ́ máa bá ọ ìwà ànábì ìyẹn nípa àwọn ròyìn báwọn màlẹ́kà ṣe kí ànábì àbí òye wa pé àwọn màlẹ́kà sọ pé asalaamu alayka ayuhan wa rahmatulahi wa barakatu anabi náà tún á dáhùn oní asalaamu alayna atemi àtẹ̀yìn wa ala ibadillahi as-salihin bíkíbi tí wọ́n bá àdìjọ́ gbẹ̀ndẹ̀ alqiyam anabi ke so anabi ọ̀dà dúró lórí awon tí wa wà ń so anabi wa kọ́ lataya látàáyà ó ní àwọn máa ń sọ ọ́ ti tó. كأذنى بخيل شمس أنا صلى الله عليه وسلم لا يقول في الشبانة تباتي با صلاة النبي صلى الله عليه السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله لأن سنن الإمام النسائي وإن كان النبي صلى الله عليه وآله وسلم يعلمنا التشهد كما يعلمنا السورة من القرآن ومن قال تعالى بسم من قوان سورة كان من القرآن نكبري رأي ولا نبي قوان كسلام مجي ṣe eléyàn ni eléyàn ni náà lèyàn mójútó àmọ́ ní sọ̀látùl jánásà sálámà kan lánàá bí n ṣe àdéhìí tó pọ̀ àdéhìí tó wá tó fẹsẹ̀ rìn lẹ́sọ bẹ́ẹ̀ àdéhìí mi tún sọ pé ó ṣe sálámà méjì ó náà fẹsẹ̀ rìn lẹ̀ torí ẹ̀ gbogbo tẹ́ bá ti ṣe kò sí wàhálà rẹ̀ ní sọ̀látùl jánásà ṣùgbọ́n tẹ́ bá bá sọ̀látù yín débi sálámà níbi sọ̀látùl jánásà à ń fẹ́ kọjá ìpè ẹ̀ ní gbóhùn sókè ẹni gbóhùn sókè tó bẹ́ẹ̀ ṣe sọ allahu akubar allahu akubar allahu akubar allahu akubar allahu akbar kì í sì pọ́ dáwọ́lẹ̀ o bó ṣe máa ṣe nǹkan tán ra rẹ jẹun kì í ka pọ́ o ara wọn kò sí yàtọ̀ láàrin sọláàtì kan àti sọláàtì kan allahu akubar allahu akubar Allahu akbar so bó ṣe ń gbó sókè tó bá dórí sálámà asalaamu alaykum wa rahmatulah mo rò pé yé wa yé ló pé asalaamu alaykum asalaamu alaykum wa rahmatulah ọ̀rọ̀ ààrẹ òun rẹ sílẹ̀ níbi sálámà eléyìí bẹ́ẹ̀ la Nabi sallallahu alayhi máa ń ṣe tọ́ wọ́n ní al-Imam al-Bayhaqi ọgbẹ́gbà wá wá wọ́n ti sọ̀rọ̀ àwọn sálámà yẹn a sì mọ̀ pé alimam abu abdillah alhakim rahimahullah òun náà ni ẹni tó ṣàlàyé yékéyékéyéké nípa àwọn sàábì yẹn ẹni tó gba sálámà kan wá sálámà méjì wá gbogbo wọn lọ́dárúkọ wọn nù mustadrak tó ibi tá a dùn sí lónìí ni láti bi wà á má rọ́fùrù lìyẹ̀dẹ̀ yìí gbégbé ọwọ́ méjèèjì sókè níbi sọ̀látul jánásà tẹ́lẹ̀ ìtumọ̀ sí wípé láṣak ìlànà anabi wa muhammed sallallahu alayhi wa sallam ọ̀nà ìlànà tó pé nínú gbogbo nǹkan tó fi dórí sọlátul janaza kí mùsùlùmí ó sì gbìyànjú kó sojú kòkòrò láti rí i pé ń wá àwòkọ́ṣe anabi sallallahu alayhi wa sallam nínú gbogbo nǹkan ó nínú ojúṣe mùsùlùmí eléyìí tí mùsùlùmí àgbọ́dọ̀ fi ráàrí ọlọ́run bá kọ́ ràn wá lọ kó fún wa ní àgbọ́yé tó péye nínú ẹ̀sìn wa kó jẹ́ ká máa fi ń tá àgbọ́yé sí wa o wa hamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk nítorí wàá níbi ìrìkú. Thank you. bí dípò dípò rárá o ǹjẹ́ alikasura mi dípò fatiha rárá nínú kọ́ ka fatiha àbí kò ìfẹ̀yìn fọlọ́ mas'ala mi tún á wà. wípé ǹjẹ́ lẹ́yìn fatiha sọ́tọ́ ká kankan mi. ó wà nínú hadith nínú sunan al-imam an-nasa'i wípé anabi sallallahu alayhi wa sallam ó tún ka súra lẹ́yìn fatiha ó tún ka súra lẹ́yìn fatiha ṣùgbọ́n ìyàpá wà láàrin àwọn olùmọ̀ nípa fífẹsẹ̀ rìn lẹ̀ hadith yẹn àtàìfẹsẹ̀ rìn lẹ̀ àwọn ètò pọ̀jù nínú wọn sọ pé hadithun shadh ay rawahu thiqa wa qad khalafa bi riwayatihi. روايات من هو أوثق منه فلا تقوم بروايته حجة وساري نينو رواية وتفكر نوع المعاني رارا أرين بمبه فإنما فيه زيادة ثقة عليكم لوايين به لا تدعني تونا جلودو tí o sì takuta lákọ̀ọ́kọ́ torí kò sọ pé kò ké súrà dípò fatiha ó ní ó ka súrà so wọ́n ní tó bá ké súrà lẹ́yìn fati àkótó burú náà aleykum salaam. báwo la ṣe máa ń lo ọmọ ṣe tó sáwọn àti báwo la ṣe báwo la ṣe bá jà ṣé àlè lọ́tọ́ aláṣà kí ọ̀rẹ́ máa bá ìgbà tó ti bẹ́ẹ̀ ṣe ń to sáfù nínú àwọn sọ̀làwà tí ó kú náà lẹ́ẹ̀ to sáfù tí wọ́n bá ṣe sọ̀là tó síjà náà zà lára ṣe to sáfù náà lẹ́ẹ̀ to sáfù. àwọn ọkùnrin ọwọ́ àwọn àjò àwọn ọmọdé kéékèèké ó wọn àwọn obìnrin ó tò sẹ́yìn pátápátá so bá a sì máa tó sáfù nù tá a máa ṣe sọ̀látù sí jànáza la kò sí burú wípé kọjá wípé a ti ṣe sọ̀látù jànáza tán kó tó wá di pa gbókùn yẹn kúrò nílẹ̀ àwọn míì tún á dé gbàtà àwọn míì tí ó bá sọ̀látù yẹn dé òbúrú kí lè tuntun ṣe sọ̀látù yẹn so kò burú kó ṣe lẹ́ẹ̀kejì ẹ̀kẹta ẹ̀kẹrin kò sí wàhálà mẹ́ kéé pọ̀ jù lópin ìgbà tá a ti gbókun yẹn kúrò nílẹ̀. tọ́ kò sì sí tó burú tó bá ṣe pé ẹ̀yin ti ṣe sọ̀látùl jẹ̀náza sọ ẹ̀ tó wá gbé òkú yẹn ẹ lọ sí àyè kan tó fi jẹ́ pé àwọn èèyàn kan bí àwọn obìnrin àwọn náà fi láǹfààní àti ṣe sọ̀látù sí lára bóyá ká pé àwọn ọmọ pẹ́ ti ṣe sọ̀látù yẹn ibi tẹ́ wàá gbé gbà àwọn obìnrin náà péjọ síbẹ̀ tí wọ́n ti ṣe sọ̀láàtì ẹ lè gbélẹ̀ káwọn náà ṣe sọ̀láàtì sí lára gẹ́gẹ́ bó ti ṣe ṣẹlẹ̀ ibi Sa'd ibn Abi Waqqas radiyallahu anhu nígbà tó ṣaláìsì Aisha radiyallahu anha lẹ́yìn tí wọ́n ti ṣe sọ̀láàtì sí Sa'd lára tán ó ní ẹ̀dàkùn ẹgbẹ́ wọnú mọ́ṣáláṣí kémi ní kí kó wọn lè bá a ṣe bẹ́ẹ̀ ó di fáńfà ṣùgbọ́n padà gbà fún un. tọ́ yàtọ̀ sí léyìí sọ́wọ́tọ́ ikókù tó kú yìí kọ́ ikókù pàtàkì ni tó kìí ṣe pé gbogbo alátò láti sọ láti sí lára a máa ṣe sọ láti sí lára lọ́kọ̀ọ̀kan ni rárá o lọ́kọ̀ọ̀kan bá o. so eléyẹn bẹ́ẹ̀ làwọn sàábẹ̀ ṣe sànàbí sallallahu alaihi wasallam so ṣùgbọ́n àríkú wọn ṣe bẹ́ẹ̀ sẹ́lómi lára màtánà bíi kú bí gbogbo àlùmọ̀ọ́sẹ̀ pọ̀ tó yìí èèyàn kọ̀ọ̀kan ló sì sọ̀láàtì sanabi sallallahu alaihi wasallam lára yẹsi kí wọ́n tó sẹ́yìn ìmáàmù kankan so eléyìí jẹ́ tá anabi sallallahu alaihi wasallam yàtọ̀ sẹ́yìn náà ẹtún wá béèrè béèrè pé tálù aláàrẹ bá já tọba padà dé ọlọtún àlọ aláṣẹ ni sọláàtì ni wọn èsì sọláàtì láì lálù àlà ọwọ pé wọn kàti pé sọláàtì jẹnáza kò تصح بغير وضوء أبدا لا تصح صلاة الجنازة بغير وضوء وعلى طول وعلى رسي نعم tọ́ba bá wọn alhamdulillah tọ́ba bá wọn tí wọ́n bá ti gbókù dìde tí wọ́n bá ti gbé kó mẹ́wàá ṣe tiẹ̀ náà sí lára naam aleykum salaam. ṣé násìlà wà lẹ́yìn sọ̀lá tó sọ̀rọ̀ kò sí kò sí násìlà lẹ́yìn sọ̀lá tó sọ̀rọ̀ títí tó rùn fi yọ tó fi gbéra sókè bóyá orí pa àwọn èèyàn yẹn náfìlà lẹ́yìn sọ̀látù fẹ́jọ́ àwọn ẹni tó bá ń ṣe bẹ́ẹ̀ sọ̀bọ́ yá rakata alfẹ́jọ́ ó ní wọn ò ṣe ṣáájú kó tó di pọ́n ṣe sọ̀látù sọ̀rọ̀ torí kíjà máa mọ bàbá ọmọ wọn lọ́wọ́ wọn á ń san padà lẹ́yìn sọ̀látù fẹ́jọ́ ẹni tó bá ṣe bẹ́ẹ̀ kò burú kẹ́bẹ́ nìkan ṣe ṣe láyà nàbì sallallahu alaihi wasallam tánàbì ò sì bá wí. Alaikum rárá o kò sí náfìlà kankan tánàbí ni ká ṣe lẹ́yìn asù so ṣùgbọ́n ẹ mọ̀ pé ní ayé tá a wà lónìí yìí báyìí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn kéde pé wọ́n ń ṣẹ̀sìn láti fi rí ìpayọ̀ ọlọ́run kéde pé wọ́n ń ṣẹ̀sìn láti fi ráàánú ọlọ́run bí ọ̀pọ̀lọpọ̀ ti ṣe ń ṣẹ̀sìn láti fi dá yàtọ̀ láàrin àwọn ẹlẹgbẹ́ rẹ̀ kìí ṣe pé wọ́n ń ṣẹ̀sìn láti fi bá dáadáa pàdé lọ́dọ̀ ọlọ́run bí wọ́n ti ṣe ń ṣẹ̀sìn láti fi gbókun lọ́dọ̀ àwọn èèyàn ẹgbẹ́ wọn. so because ọ̀pọ̀lọpọ̀ lọ́jọ́ pé àgbọ́yé wọn dorí kodò púpọ̀ so nǹkan máa ń wù wọ́n bí káwọn èèyàn bí wọ́n kàn ṣẹ̀sìn di bí bọ́ọ̀lù àbí gbèsè ayé lásán táwọn ń ṣe wọ́n fẹ́ sìn kankan tó strange wọ́n fẹ́ sìn kankan tó strange kí wọ́n lè bá a sọ pé òun dáa jù yín lọ so irú rẹ̀ làwọn ẹni tó máa yan náfìlà lẹ́yìn sọ̀láàtù làásù ẹni tó bá ṣe bẹ́ẹ̀ ó takò lànà anabi muhammed sallallahu alayhi torí pàdésì kan wá tó sọ yìí pé àwọn àlejò kan bá nàbì sallallahu wọn ò jẹ́ yan araka méjì tó máa yan lẹ́yìn sọ̀láàtù az-zuhr yẹn á rí yẹn ṣe làásù nítorí pé a máa ń san àwọn rákà mẹ́rin síwájú zohor méjì lẹ́yìn zohor méjì síwájú àṣùbà méjì lẹ́yìn magrib méjì lẹ́yìn ishai a máa ń san àwọn náfìlà yẹn. tọ́ ìgbà tí wọ́n wá dé kánàbí sallallahu alaihi wasallam kórìí ṣe ànábì wa san lẹ́yìn asù. ìṣesí ànábì wa sì ni pé tó bá ti lè ṣe nǹkan kan báyìí pínrín gbèsè ayé rẹ̀ kò ní pàtì tí èkó. rò pé yé wa ìdí inú tó fi wá jẹ́ pé tánàbì fi kú yàtọ̀ sí ètò leyin lẹ́yìn zuhur kò tún pa rákà méjì tì lẹ́yìn asùn wọ́n sì anabi anábì léèrè láyé anábì náà làwọn sàábé ti bìrì sáwọn náà lè ní rárá o ẹ gbọ́dọ̀ sí. ló sì ṣàlàyé pé rákà méjì lè tí wọ́n máa ń ṣe lẹ́yìn sọ̀látó azọ́ọ̀r ṣùgbọ́n ìdíwọ́ ló bá mi àyíṣà ni wọ́n ń ṣàlàyé pé tànàbí ti lè ṣe nǹkan pati. jẹ́ tànàbí yàtọ̀ sáwà kó o yan násìlà lẹ́yìn asùrù títí tí òórùn fi wọ̀ ṣùgbọ́n tó bá yẹ pé èèyàn wọ mọ́ṣáláṣí lẹ́yìn asùrù kò sí wàhálà bíi tó bá wọ mọ́ṣáláṣí lẹ́yìn àṣùbà náà ni kò sí wàhálà yọ yan násìlà rákà méjì tàhíyẹ́tẹ́n lilmasjid tàhíyẹ́tù lilmasjid kò burú náà aleykum salaam. wọ́n ní iye sáfù mélòó lẹ́tọ̀ọ́ tẹ́ máa ń ṣe sọ̀láàtù sí jànáza lára ẹgbẹ́ wa kan wá tó ní kí ẹ tó sáfù mẹ́ta ṣùgbọ́n kò fẹsẹ̀ rìn lẹ̀ kò fẹsẹ̀ rìn lẹ̀ inṣàlá ọ̀túrà kan tá kọ́ ń parí ọjà di láìpẹ́ náà àríkù sọ. a ṣàlàyé aláàtì ṣàlàyé rẹ̀ náà là ń rìsáàsì anabi ti kú kò tí kú asalaamu alayka náà àtòrí pé ìtàn yìí ń sọ yẹn ọ̀rọ̀ Ibn Mas'ud ni onígbà tá anabi kú àwọn máa ń sọ pé asalaamu ala nabi ẹ̀yin mélòó nítorí pé tó bá ké tuma lábàáwò anabi gan ọgbọdọ sọ pé asalaamu alayka lédè Lárúbáwá asalaamu alayya ana nabi bẹ́ẹ̀ ló yẹ ká anabi ó máa sọ torí náà la sọ fún yín pé àwọn gbólóhùn ṣẹ̀rí àpínsọ́nà mẹ́ta àwọn nǹkan tó yẹ pé gbóṣe wá náà la gbọ́dọ̀ lò àwọn nǹkan tó ṣe pé tuma rẹ̀ la nílò àwọn nǹkan tó ṣe pé tá a bá lè ṣe ńlárúbáwá lọ dáa àbí òye wa tá sọ pé àtẹ̀sọ́hùd ó ń bẹ nu bó ṣe wá la gbọ́dọ̀ ṣe kí ni la gbọ́dọ̀ lò torí pé tó wá ké tuma wọn wò láti bẹ̀rẹ̀ anábì kan gbọ́dọ̀ sọ pé asalaamu alayka ayo anabi naam lẹ́yìn eléyìí náà ń bẹ nínú táwọn ọ̀dọ́ máa fi fẹ́ gbókùn ìpèsè asalaamu alayka ni wọ́n nítorí pé pé tí a bá fi jùmọ̀ lọ́wọ́ tí ìwà wọn tí àwọn lè pa jùmọ̀ pọ̀ mọ́ á. wọ́n tá a máa ń ṣe jùmọ̀ lọ́wọ́ òjò wọn ń rọ̀ sáwọn lè pa jùmọ̀ àpapọ̀ másìrì rárá o wọn kì í pa jùmọ̀ àpapọ̀ másìrì láéláé wọn kì í pa jùmọ̀ àpapọ̀ másìrì láéláé torí ẹ̀ jùmọ̀ ẹ parí rẹ̀ ọlọ́run sọ àdàkùkọ àṣù gbaná láti ṣe sọ̀látòl àṣù. torí ẹ̀ náà la sọ pé onírìn àjò sọláàtúl jùmọ̀ kì í ẹ̀ lórí ẹ̀ onírìn àjò wa wà nílùú kan wa lọ sí a sọ pé ó ti tó kò tún bùkátà kó ṣe sọláàtúl zuhur ṣùgbọ́n gbà tí wàá parí sọláàtúl lọ́ba tún dìde allahu akbar allahu akbar ìṣẹ̀lẹ̀ kékinóde kó n fẹ́ ṣe sọláàtúl asùn rárá láéláé ó dìgbà tásìrì asiri papọ̀ mọ́ jùmọ̀ náà. aleykum salaam. láti lọ lọ ṣe kíni kọtọ wọn ní sọtọ kómìnrin kọ lọ sórí tẹ kọbókù lọ síbẹ̀ kọtọ nítorí àdìsí tó sọ pé la'anallahu za'iratil qubur ọlọ́run láàánú àwọn obìnrin tí máa bẹ̀rù tẹ́ wò. akọ́kàn náà alùmọ́ni rìwáyà tó wá tó sọ pé láàánú Allahu zawaratul qubur wípé làwọn gbà ń tà wọn páwọn tí máa bẹ̀wò lọ́pọ̀lọpọ̀ ìyẹn ni pé yàtọ̀ sí wa zawaratul qubur náà ṣe kí ni ọwa àlè títorí ọ̀kan pàkàntì ti Aisha sì lọ wo sàárì ọmọ ìyá rẹ̀ ànábì ò sì sọ wípé sọ́sọ́ fún ànábì kò ń lọ ànábì ní kò lọ. bàbá ìṣàlà ànábì náà aleykum salaam. lẹ́yìn náà tó bá tiẹ̀ wá jẹ́ pé ẹ gbàtà ti ṣe àìṣà ìyàwó ànábì sí ní kinní kan ṣùgbọ́n àwọn àbí ò sí wípé bóyá o lè bọ́ sábẹ́ làánà o sì lè má bọ́ sí abẹ́ làánà ìwọ wá ní wa ah, ẹ jẹ́ kí n dán o tún bá tiẹ̀ padà bọ́ síbẹ̀. sọ ànábì sọ pé dáa. ما يريبك إلى ما لا نعم عليكم السلام bẹ́ẹ̀ lápá kan náà olùmọ̀ sọ. ṣé tí ẹ ṣe nínú àdìmú ní májèlé. títí ẹ̀ bá lọ sí ìjókòó títí ẹ̀ bá lọ rárá rárá lè wò bẹ́ẹ̀ àdéhùn tó sọ pé wàá gbọ́wọ́ sókè tó máa ń lọ sí forí kanlẹ̀ wàá gbọ́wọ́ sókè tó wàá gbórí sókè láti forí kanlẹ̀ tó máa tún lọ forí kanlẹ̀ wàá tún gbọ́ tó tún gbọ́ sókè àdéhùn yẹn ètò pọ̀jù nínú so àwọn kan sọ pé rárá àlékún ló wà mbẹ̀ so àwọn òpè ní shaz ṣùgbọ́n àwọn àìsè àpàdé ti yẹn ní shaz ṣùgbọ́n àìsè torí pé very clear wọ́n sọ pé ànábì ètò ń gbọ́ sókè ń bò mí mà wọ́n gbọ́ sókè ń bò mí mà àwọn kan súnmọ́ dáadáa so eléyìí ń jẹba àwọn lẹ́yìn náà àwọn olùmọ̀ tí wọ́n sọ pé àní gbọ́ sókè ní àwọn ọmọ gan Allahu akbar tẹ bá dìde lọ sí kẹta sẹ́mi pé lọ́dọ̀ àwọn hànàfíyà abed erékeré lásán làwọn pè yàtọ̀ sí ti Allahu akbar wọn ní gbogbo yòókù abed wọn ni iṣẹ́ tí ìsara sọ̀láàt ló ń so o sì lè ó sì lè mú ọmọ lè mú ọmọ kan èyí tí Ibn Qutayba sọ nù tírà rẹ̀ ó ní Abdullahi ibn Mubarak Abu Hanifa wa ń tòsí rẹ̀ nínú Masjid al-Haram ẹnìkan á ń ṣe sọ́láàt wọn á gbọ́ sókè tó bá ti fẹ́ rùkú yóò tún gbọ́ sókè tó bá gbórí sókè láti rùkú Abu Hanifa ni àwọn yuridu hadha an yatir sílé ìfẹ́ sọ ni sọ Abdullahi ibn Mubarak ní bẹ́ẹ̀ ni wọ́n fẹ́ sọ gẹ́gẹ́ bó ṣe fẹ́ sọ ń gbọ́ bẹ̀rẹ̀ sọ́láàt sẹ̀mọ̀pọ̀ sọ pé yóò gbọ́ sókè gẹ́gẹ́ bó ṣe fẹ́ sùn gbà náà lọ fẹ́ sùn ní Abu Hanifa so eléyìí jẹ́ so tó bá yẹ pé eléyìí gan ẹ̀rí pọ̀rọ̀ wà lọ́dọ̀ àwọn fuqaha nípa rẹ̀ ṣùgbọ́n súnà ti wá lórí àgbọ̀dọ̀ fi ṣeré so àmì tó wàá gbọ́ sókè tó máa ń lọ sórí kanlẹ̀ Ibn Umar ní anabi ìṣeré àwọn Bukhari tó bá tún gbórí sókè láti fún ìṣeré ok àwọn àwọn nípa ìrùkú àti gbórísókè la kí lè rùkú wọn sọ ń pe eléyìí nìsín ọ ń lọ sórí kalẹ̀ Allahu Akbar ọ tún gbórísókè láti sórí kalẹ̀ ọ tún lọ sórí kalẹ̀ míì ìwọ gan alára tó o máa ń wo àwọn ẹni tí ń ṣe kí ni wọn náà sọ ó kéré jù ni ó ti pọ̀ jù ó tún fura pé eléyìí ṣe ń bi tí eléyìí ò ti ṣe torí kò tí ì ọ̀pọ̀lọpọ̀ náà ti ń ṣe pé bọ́lá àti ṣe bọ́lá àní ti ṣe eléyìí ṣe ń bì kò tún ṣe ń bì eléyìí tún ṣe ń bì tó Allahu Akbar so a àtakò ṣùgbọ́n àwọn èsè ètò túmọ̀ sí pé tẹ́nìkan bá ń ṣe àwọn onítàkù torípa di ti Malik ibn al-Huwayrith wà lórí ẹ̀ náà aleykum salaam. ẹlẹ́nìkan ọ̀daràn tí ó fi jẹ̀bi ikú pé kápò náà pààyàn bí ká kó ṣe zina ó sì ti jábí lékọ àbábí ìyàwó lé so wọ́n wá wọ́n wá ṣèdájọ́ ọkú fún wọn pa sáàsì sọ láti sí lára bẹ́ẹ̀ ni sáàsì sọ láti sí lára kódà ń tọ́ para rẹ̀ torí pípa tó para rẹ̀ tó bá jẹ́ mùsùlùmí kò sọ́ọ́ di kèfèrí sáàsì sọ láti sí lára ṣùgbọ́n kì í ṣe àwọn ẹni pàtàkì àwọn ẹni àjùlọ nínú àwọn mùsùlùmí ni ó ṣe sọ láti lára àwọn ayu anas mọ̀rọ̀ pé yé yàní kéèké àní àlọ́kùnlé hàn yàní ẹnìkan tí wọ́n wò kọ́ sí nínú àwọn èèyàn ní kó lè bá jẹ́ ìbáwí fẹ́ni tó náà bá fẹ́ dáràn ibi tiẹ̀ ìkọ́dà gbogbo àwọn ìmáàmù ìmáàmù kò sẹ́ni tó kópa ń àbí òye wa ẹ kàn mọ́ ẹnìkan tí ò ṣe ìmáàmù rí pé. <laughs> ẹ bá tí àsìkò wọn á yọ rákà méjì wọn á lẹ́yìn asiri. ó sàlù àlàfo oorun àbí fún láti rákà méjì ó sàlù àlàfo oorun sáàlì fàlù aláyàn tó fi ṣe náfìlà. lábẹ́ òfin ṣẹ̀ríà tẹ́ máa ṣe àlùalá fún tí àlùalá kì í ṣe májẹ̀mú fún a lè firú àlùalá bẹ́ẹ̀ ṣe ń tá àlùalá jẹ́ májẹ̀mú fún. àlùalá kì í ṣe májẹ̀mú fún àti sùn ọ̀ gbọ́dọ̀ àìsùn láìsàlùalá oorun tó o bá sùn ní ní ládá tó o bá sálù àlá kò sẹ́ni tó sọ bẹ́ẹ̀ fún àbí òye wa àmọ́ kó o sálù àlá kó o tó sùn súnà nàbì Muhammad sallallahu alayhi wa sallam ń tọ́ka sí so eléyìí túmọ̀ sí pé tó o bá sí àlù àlá nítorí pé o fẹ́ sùn o fẹ́ lu àlù àlá rẹ̀ fi sùn kọ̀tọ́ kò fi yan náfìlà àmọ́ tá a bá sálù àlá fún tí àlù àlá jẹ́ májẹ̀mú fún a lè lu àlù àlá yẹn fún tí àlù àlá ò jẹ́ májẹ̀mú fún tó bá pọ̀ sàlọ̀ alá láti ṣe rákà méjì tí ń bẹ lẹ́yìn sọ̀látul ìṣá àǹgbà tó délé àlọ́ alá náà ti tú ọ láti sùn ọgbà ládàá pé ó sàlọ̀ alá fún sọ̀lát ó sì tún sàlọ̀ alá fún oorun nítorí pé àlọ́ alá yẹn ó lò fún tá a máa sàlọ̀ alá fún ó tún á lè lò fún tí àlọ́ alá kìí ṣe condition fún ká sàlọ̀ alá fún oorun ọlọ́lá àmọ́ kìí ṣe condition so ó tún gbà ládàá rẹ̀ àmọ́ tó bá ń pàlọ́ aláàtiẹ láti pìlẹ̀ ó ṣẹ́sùn nǹkan tí kìí ṣe pé àlọ́ alájẹ́ condition fún àwa lè lorú àlọ́ alábẹ̀ fún tí àlọ́ alájẹ́ má jẹ̀mú fún àjọrò sí. náà wọ́n ti béèrè ẹni tí ò ti béèrè ni. Sọlá fẹ́ ṣe sọlá àtàwọn èsì ìrùn mọ́. Sọlá àtàwọn èsì. Náà àlàyé rẹ̀ ń bọ̀ àmọ́ bóyá wọ́n lè kó kó o ti sọ láti sí la lọ́la kó o lè bá a mọ̀ bó o sì ṣe tó bá yẹ pọ́kùnrin lẹ́ni tó bá kú èèyàn á dúró déédéé bí orí rẹ̀ déédéé bí orí òkú yẹn ló dùn àmọ́ tó bá jó obìnrin ni déédéé bí àárín ló dùn déédéé bí dodo dùn fún obìnrin déédéé bí orí ló dùn fún bẹ́ẹ̀ là nàbì sallallahu alaihi wasallam máa ṣe. lẹ́yìn náà tó kù bá jẹ́ méjì bá jẹ́ mẹ́ta bá jẹ́ mẹ́rin báwo la ṣe tò wọ́n. ẹni tó lọ́lá jù nínú wọn lérò wa ní bá a ṣe rí i pé wọ́n lo ilé ayé òní ó súnmọ́ ìmáàmù jù lẹ́yìn náà ẹni tó pọ̀ wọlé lẹ́yìn náà ẹni pọ̀ wọlé ẹni tó kéré jù nípò ni ó súnmọ́ àlùkíbílà jù rò pé wa èèyàn tó kù bá pọ̀ tó bá jẹ́ pé ọkùnrin ọkùnrin kan ọmọdé kékeré kùnrin kan obìnrin kan làwọn òkúta fẹ́ fi sọ láti sí lára ọkùnrin ọkọ wà ní iwájú imam ọmọdé kékeré ọ̀tẹ̀lẹ̀ obìnrin ni ọwọ́ akẹ́yìn oní òsùnmáà kébìlà jù oní òjìnà jù sí imam tó kù bá ti wá pé mẹ́ta báyìí aṣọ pé ó dùn déédé bí orí ọpin ó dùn déédé bí àárín obìnrin níbo ló dùn báyìí nìsí àti rọkùnrin àti rọbìnrin ẹni tó súnmọ́ ìmáàmù jùtá ni déédé bí tá a máa dún fọkùnrin ló dùn torí pé ìdájọ́ àwọn ẹni yòókù ìdájọ́ ẹni tí ó súnmọ́ ìmáàmù náà wọn náà ti béèrè àríkùn ó ti béèrè lónìí àti àdúgbò ti lè fi lọ ṣé ló fún àǹfààní àti máa ṣe jámù rárá ètò dájú ní pé kọ́mọ̀ ṣe jámù máa hatta yajidda bihi sayr títí tí ó tún fi wọ ojú ọ̀nà tí ó tún máa lọ bẹ́ẹ̀ lànà bí sallallahu alaihi ṣe wọn lànà bí ṣe bẹ́ẹ̀ rí àyàfi ní Arafa àti Muzdalifa ànábì ó ṣe bẹ́ẹ̀ rí kó ti débi tí ń lọ kó tún máa paṣọ láti pọ̀ ẹ̀ràn pa wa Allahul musta'an wọn ti gbọ́ nǹkan kan ẹran nù wọ́n gan lu ni pé ẹ o lè ṣe kọ́sùrù o tún lè ṣe kí ni jamu wọ́n jamu ni jamu asukulala tánàbí bá ti débi tí ń lọ onírìn àjò náà ni o ó ti débi tí ń lọ gbogbo sọlá àtàkókò rẹ̀ ni wọ́n máa ṣe bọ̀ tí wọ́n máa ṣe ní kọ́sùràn kọ́sùràn tó bá tún wá gbéra títún lọ ìgbà náà ni kọ́sùrù wàjẹmù kọ́sùrù wàjẹmù àmọ́ tó bá tún ti débi kan tó tún ti dúró kí ló tún kù kọ́sù tó bẹ́ẹ̀ ànábì ò ṣe bẹ́ẹ̀ kó ṣe kọ́sùrù kó tún ṣe jẹ́mọ̀ lẹ́yìn ìgbà tó ti débi tí ń lọ àyàfi tó ṣe ní àràfà àti muzdalifa subhanakallahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu